إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له وإذن فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله خير الأدي أن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرجوكم الله بقى أي الله بقى تولاري يتوسكوا أن محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة إذا يفكر رجع الملائكة من خلود عن محمد صلى الله عليه وسلم أتكبوا به خلود عن الصحابة والتابعين àtàwọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìmọ̀nà ànábà Muhammad sallallahu alaihi wa sallam tó ti di ọjọ́ al-qiyamah àmín ní ìjọ ìjọ pẹ̀lú ìyọ̀nà ọlọ́run subhanahu wa ta'ala afárá tọ́júmọ́ àṣẹ́kì wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala ibẹ̀ lẹ́yìn báyà wá bẹ̀rẹ̀ sí ní pẹ̀sìnú muqaddima èyí tí ṣẹ́kì bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim àwa sọ àlàyé wọn bá nípa àwọn nǹkan tí àwọn àwọn àṣírí ọlọ́run bá balẹ̀ ọlá tí ọlọ́run ọba tó pamọ́ sí ara bismillahir rahmanir rahim tó náà lónìí pẹ̀lú yọ̀rùn tọ́lọ́run ọba sọ شكوى رحمه الله تعالى وني بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا نعم شيخ وقال يقول بسم الله الرحمن الرحيم من آه، àwọn ايري tí رحمه الله تعالى tí wọ́n mú wá tó pé ó yẹ pé sábà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra àwọn afẹ́sìn wọ́n máa bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi rahman rahim kò sí ní sọ́wọ́ fọ ilé yìí pé wọ́n máa fi ń ṣe kíni wọ́n máa fi ń kọ́pì wọ́n máa fi ń ṣe wọ́n máa fi ń jo tí wọ́n lọ́wọ́ bọ̀bà àdìkọ́lá wọ́n máa fi ń jo tí wọ́n lọ́wọ́ bọ̀bà àdìkọ́lá tó pé ó bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim àti gbogbo ayà kò wá nìyẹn yẹn ń bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim eléyìí ni ó bẹ́ẹ̀ pé àwọn afá wọn ń tẹ́jọ́ mímọ́ àwọn afẹ́sìn àwọn náà ń sojú kòkòrò gbogbo káwọn wá àlùbáríkà tó ọlọ́ọ̀bá wa wàdìkẹ́lá tó fi fi kíní yẹn bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim bẹ̀rẹ̀ ọyà àwọn ó mì pé àdéhùn kan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nípa ti sọ díẹ̀ nínú pé bisimilayi rahman rahim sábà pé bisimilayi yẹ bí sọkùnà ibùdó ọ̀sẹ̀ ní rahman allah ta'ala mọ̀ sàlàyé wọn ní a ní gbọ́ yín gbẹ̀ yìí pé ó kọ́ lọ́wọ́ bẹ̀yọ̀ kan náà dákọ̀ ńbẹ̀ ó sì ti gbogbo tí ń jẹ́ ó kọ́ lọ́wọ́ bá yányán gbogbo kí ni kẹ́mi àti wọn ni tó wá jẹ́ ìzọ́fà bisimilayi rahman rahim kalma ya yawo bismillah rahman rahim àwọn hadisi tí ó fà tí àwọn àfáà máa tí wọ́n máa tó ń fẹ́rú síbi lẹ́yìn kó jẹ́ pé wọ́n fi kọ́ sí tí wọ́n náà bọ̀ àlìkẹ́ọ́lá wọn náà hàlì pé kúlù amóyún bèè báyìí lam yóò dá lè bísmìlá fọwọ́ wá àjùzá yúlẹ̀ abutaru bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àrùwáyà ti yẹn ní oríṣiríṣi tí ó ti wá tó wà pé àjùzá bìtẹ́ pé abutaru ó bẹ́ẹ̀ wọ́n ní kíni o fàwúwá afọ́ìl ní pé kẹyẹ àwọn bá tún pé kọlílò lùbárọ̀ká tí wọ́n ní agbára mìíràn ni mìíràn ni kọlílò lùbárọ̀ká so agbára mìíràn bùkẹ́ ní pé kíni o ní sẹ́kí ní kò ní lẹ́yìn ẹgbẹ́rún mẹ́ kọlílò lùbárọ̀ká àlùbákà rẹ̀ ó kéré tó dáwọn fún mi ní jẹ́ pípẹ́ láti fi bò nǹkan ó máa bísílá bísílá bísílá ẹni tó wà lóko nǹkan kanáà kọ́dà ní mahamadu allah sọlá bí àwọn pé àtàwọn ọ̀sáìlì ọ̀tọ́ ṣe sáwọn ìlú àwọn olùyókù àwọn lọ́ba lọ́ba lọ́ba ansa ní Muhammad sallallahu alaihi wa sallam bẹ̀rẹ̀ pẹ̀lú kiri bismillah pẹ̀lú wọn náà ṣe ni pé eléyìí ó jẹ́ pé ọlọ́ọ̀bá ọba ìjọba ó ń fẹ́ ìfúnlára ni pé ẹ bàbá máa ṣe kí ni o bàbá bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n pẹ̀lú àdìsí ìfúnlára ni pé mùsùlùmí gbọ́dọ̀ máa ṣàkólé kan ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbí ẹni a sọ pé Allahu ismu jalala ismu jalala ó kọ́ tó tóbi tó gbọ̀ngbọ́n ni nínú àwọn ọkọ̀ tó pé subhanallah tẹ́yà bá mọ̀ ní mímọ̀ pé Allah ń gbé dúl uluhiyyati ala khalqi ẹni tó ní ìjọba tó ní al kẹ́mẹ̀ Allah àwọn fẹ́ ìsìn ìjàrá ọkọ̀ tó gbọ̀ngbọ́n ọkọ̀ yẹn tó bí ọ̀rọ̀ nínú àwọn ògbó ọkọ̀ ilẹ̀ kẹ́mọ̀ Allah wọ́n á tó wá mú wá wọ́n ń kẹ́mọ̀ Ar-Rahman wá nípa ar tó wà bẹ̀rẹ̀ náà wọ́n láti

yọkẹ̀ gbogbo wọn alátẹwọ́ yọkẹ̀ ọlọ́pẹ̀lẹ̀ yọkẹ̀ ọkọ̀ yẹn àánú yẹ pọ̀ kẹ́mọ̀ yẹ ọ̀hánù fàálánù ó pọ̀ bùháyà ní ẹ pé àwọn abáṣọ́ abẹ́ tún nínú àwọn ti tẹ̀síwù náà ní tó wà níbẹ̀ lákọọ́lẹ̀ wọn ọba àjọkẹ́ ayé ọba àwọn onímọ̀ wọ́n ní pé kẹ́mà yẹn pé ṣé sísà ni ápùtẹ́mà rahman ni àbí ismu lọ́yì ṣé ismu lọ́yì lónà ni àbí sífà ọlọ́run ọba àwọn afárá pèdè àwọn afárá ní ara wọn àwọn kan wọ́n ní pé àwọn kan ní sífà ni àwọn kan sọ pé ismu náà ni àmọ́ gbogbo náà ni pé tàbá wo kẹ́mà arrahman yìí àwọn afárá pé tó bá rí báwọn pé ní ìgbà tí ìgbà kan bẹ tó máa jẹ́ ìsìnmí àwọn ìgbà kan bẹ tó sì máa jẹ́ sáà fáwọn ará nìkan tó ìgbà kan bẹ tó máa jẹ́ ìsìnmí ìgbà kan bẹ tó sì máa jẹ́ kìí tó máa jẹ́ sípò ọlọ́run ọba ìròyìn ọlọ́run ọba ìgbà kan tó máa jẹ́ okọ̀ ọlọ́run ọba ìgbà kan bẹ tó máa jẹ́ ìròyìn ọlọ́run ọba ìgbà náà máa jẹ́ okọ̀ ọlọ́run ọba òun náà ni ìgbà tí a bá rí látọjú ẹnìsìn tàbáwò pé bàtọ́lọ̀ sọ́rọ̀ àgbẹ̀ bismillahir rahmanir rahim a rí pé tàbáwò Allahu ismu jalala ní ó kọ́lọ́wọ́ bánu Allah wọ́n wí pé ọwọ́ àgbà tó dákọ̀ ọlọ́run lọ́fọ́ pé pẹ̀lú ọkọ pẹ̀lú gbogbo orúkọ ọlọ́run ọba wọ́n wá fẹ́ fi kẹ́lìmà Rahman yẹn wọ́n fẹ́ fi ìròyìn ẹni tí ń jẹ́ Allah fún wa ó fi pé níbẹ̀ òun yọmọ jẹ́ kí ni kò ní jẹ́ ìmọ̀jẹ́ sípa kò ní jókòó náà ìmọ̀jẹ́ sípa ń bẹ̀rù ìjókòó náà ń bẹ̀rù tó Rahim náà mọ̀ jẹ́ kí ni ìmọ̀jẹ́ sípa fún Allah kò ní gbà wọn àwọn nígbà wọn náà máa jẹ́ sípò kọ̀ gẹ́gẹ́ lọ́la máa Ar-Rahman allama al-qur'an owó àwọn ààyè yẹn láti ọ̀pọ̀ owó kò yára pé ah, ó ti bẹ̀rẹ̀ pé ar-rahman ọba ti fẹ̀rẹ̀ pọ̀ gan-an ó tó bá wọn ní ọmọ ìjọ kìíní nǹkan náà ọba ọba àti ìṣọ́lá gbogbo àwọn àti tó wà nínú ọkọ̀ àti ìṣẹ̀yìn ọba tí ìfẹ́yẹ pọ̀ òun náà pé ìfẹ́yẹ pọ̀ nítorí àwọn àti pé pẹ̀lú àmọ́ òun náà pọ̀ òun náà pọ̀ àmọ́ òun wá hàs كلام بعض الأشخاص أو يك أو يدك والله من كل من يقول له ما روح مريخ وحيمه والله من بعض الأشخاص قال ما راح من لا تراه من الناس يكنني يكنني فمن بس بس مثلا صار لبا موضوع عقيدة يولي في بابو عقيدة من كان يقول أنا لا عقيدة أنا لا عقيدة أنا لا عقيدة أي مكان يبوني والله أي مكان يصير أي مكان يعدو ما المرء عدو عدو ما جعله ọmọ yẹn máa jẹ́ ọ̀tá máa jahil ìrìtọ́ ọ̀bá ti mà tí wọ́n sẹ́ ń bẹ̀ rẹ̀lẹ́wọ́n láyé ẹnìkan wọn àwọn mọ́sẹ̀ lọ́wọ́ wọn ní ìwọ̀n whatsapp kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe ń bẹ̀ whatsapp kí ni wọ́n ṣe ń bẹ̀ àà Alábàtàzọ́ Facebook wọlé ní ọ̀hẹ́ ọ̀dá, ṣùgbọ́n àwọn kàkí ìkàpọ̀ mẹ́. Àmọ́ WhatsApp fún ṣe kí ni ọ̀sẹ̀ pẹrẹ, ẹkọ́ ọ̀sẹ̀ ọ̀há sọ̀rọ̀ ó sì yà sẹ́ndẹ̀ sí ẹ̀wọ́n àbáyé tó bá mọ̀ kékeré wọn ń ṣe bí wọ́ta fún ẹni ọmọ ẹkùn àfẹ́ràn wàhálà àmọ́ àwọn ọmọ orí onítọ̀fẹ́ eléyọ̀ ọmọdé rẹ̀ àwọn àkídà pàtàkì àkídà lórí ọ̀pẹ́ kínú àkídà ó sọmọ́ ọ̀tọ̀ àmọ̀jú àkídà àkídà tí lọ́wọ́ á náà tó dápọ̀ àríwá ìdánilẹ̀ ni a fàkídà ọlọ́ọ̀lá àdúgbò wọn tó wọ́n tó bẹ́ẹ̀ lọ́sẹ́ni yóò kàwọn ní kékeré ní àyàlákídà àwọn àfàkídà mọ́sọ́ àkídà fún wa ó dábàá ọyẹ ẹ̀yìn ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ àwọn mẹ́ta ọ̀sán tó lọ́wọ́ mẹ́ta àwọn ẹ̀yà wọn tó ń bẹ ní ẹgbẹ́ tí ìgbọ́n fìyà jẹ wọn lọ́wọ́ àwọn ọ̀yẹ́ lẹ́kẹ́ mọ́ sọ fún wa àwọn kan tó ń lọ́wọ́ àwọn kan tó fẹ́ contemporary ìsò ẹnu àdìsọ́jẹ̀ fún wa subhanallah bẹ́ẹ̀ bá kúlé relé tọ́ wọn pé wọ́n ń jà níbi kan ti tọ́ mẹ́tò ìgbà rẹ̀ ọ̀lọ́yà rẹ̀ ẹ̀yẹ ló fẹ́ràn dáadáa wọ́n pẹ́ ọmọ ìyá mùsùlùmí ó kílẹ̀ pé ọmọ ìyá mùsùlùmí wọ́n fìyà jẹ nítorí olè ìsìnkú náà nípa ìgbìyànjú tó bá ti lágbára mọ́ sàdúrà fún máa ṣàdúrà fún wọn ó ti kán ó sì máa fa nígbẹ́lẹ́ rẹ̀ láà ah, ọlọ́run àmì ẹ̀yà ìyá ń jẹ̀rí ọlọ́run àtàwọn àwọn ọlọ́wọ́ ìsàdùn ọlọ́wọ́ mi so ó sì tó dúpọ̀ yọ lọ́wọ́ pé wọ́n wà lé wọ́n láti ti ṣẹ́kẹ́ ní òun lè practice dáadáa so mo tọ́ báwọn oníbẹ̀rẹ̀ gbogbo àwọn yìí lọ́wọ́ rẹ o ẹni tí wọ́n kàn ẹnu rahama wọn àánú ìtara fọmọ ẹ̀yà bẹ̀sù náà kò sàkàgbà àwọn ọlọ́wọ́ tó bá ní ìgbẹ́tò lè ṣe kó ṣe àbẹ́ tó sí yìí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ máa yọkọ̀ àhámákọ̀ lẹ́mọdé tó lọ ní pé ah, a níbi àkídà alẹ́kẹ́ wàlá èèyàn ọmọ tó ń pè ní àkídà ni tó gbogbo àwọn fọlọ́wọ́ bá wọn yìí tẹ́ bá mọ̀ wọn tẹ́ bá mọ̀ pàtàkì wọn tó lè pé àwọn alùsùn náà jẹba tó bá gbọ́ fọlọ́wọ́ bá kan mú ó kẹlẹ̀ jòkó tó à náà báyìí yá rahman lápẹjù wọn ìwàhámnà àwọn ìwàhámnì kẹwa kẹmi ẹnu àkídà ni ó ti mẹ́pẹ́ àwọn kìíní yẹn ṣeré ó tún pọ́ ọlọ́run tí ń jókòó yẹn ọba òdìrún ní asẹ́dìbẹ̀ lákòó ẹ̀kà pè mí sẹ́kẹ́ nǹkan ìdarí ilé ìlàpẹ́ ni nǹkan pẹ̀pẹ́ mí ni so nípa ẹ̀mí ò tẹ́ àìmọ̀ pàápàá àkídà pàápàá ọlọ́run ọba yẹn gan akọ̀dá ọlọ́ akọ̀kọ́ dé rèé ní òtítọ́ ká mọ̀ yìí pé àwọn kan tó ti kẹ́ni tó ti múná múná ni wọn àmà ìgbàlá àmà àwọn wà wọn káàkiri àmà àwọn òbù káàkiri àmà tọ́jú bọ́rí káàkiri ṣùgbọ́nlọ Àwọn tí máa wọ̀ tí ó lérí sí rí sí, ah, ẹgbẹ̀ẹ́ ti kó rẹ̀, wọ́n láàrín àbàlagbà bá kọ́ àbánadá tó mọ̀ tó kọ́. Ó tún àmọ́ sàmpọ́lá ní òtún mú ilẹ̀ sáfún mi wá, lágbọ́dá kọ́ sí nǹkan báyìí sí ń kọ́ ẹ̀yà pẹlẹbẹ sọ sí bọ́ wọ́n ti mọ̀ pẹ̀lẹ̀ lẹ́kẹ̀kẹ̀rẹ̀ ọ̀lọ́jà nǹkan lọ́rọ̀ àti tó bá Muhammad sallallahu alaihi wasallam lórí dáwà sàlàfíà yẹn tó gbọ́ yé sí ló ń ṣe ní ìṣọ̀kànbalẹ̀ ó yọ àwọn kó bí wàhálà ó ti mọ̀ yàwọn yẹn kó bí wàhálà ọlọ́rọ̀ àwọn yóò mọ̀ yàwọn yẹn bó ṣe ń ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ ń yọ ní mi ò ti fa nǹkan sí wọ́n ẹnukẹ́ ni sáàtì pé àkídà ìtọ́wọ̀ wípé orúkọ yìí wọ́n kẹ́ sí eré pé ọba tó nǹkan sì máa ṣe ọlọ́ọ̀yà abẹ́ àwọn sàábà náà Muhammad sọ̀rọ̀ ó kàn bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí ó kàn sọ náà ni wọ́n kàn máa ń sọ náà ni nǹkan sì máa ṣe táwọn àwọn náà lè dé péjì bẹ́ẹ̀ péjì pé ká bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́ sí ni mẹ́ra kí mo fún ọ ọ̀dẹ̀ ó ní àtẹ́jù ìlàkùn ẹ̀kì ní ọ̀kí náà fi pé ọlọ́wọ́ ọba àwọn ọkọ̀ yìí náà ni alhamdulilayi lẹ́bẹ̀ ọ̀sọ̀lá wọ̀sílẹ̀ òbí lẹ́húdà wọ́n ní ọpẹ́ fún ọlọ́ọ̀bá alhamdu ti pé gbogbo tí ń jẹ́ ọpẹ́ lèlá ọlọ́ọ̀bá ni alẹ́bí ọ̀sọ̀lá wọ̀sílẹ̀ òbí lẹ́húdà ọba tó pé ó lá òjíṣẹ́ rẹ̀ bilhuda òjíṣẹ́ rẹ̀ ní Muhammad sallallahu alaihi wa sallam ọ̀sọ̀lá wọ̀sílẹ̀ òbí lẹ́húdà ó lá òjíṣẹ́ rẹ̀ bilhuda pẹ̀lú mọ̀nà wàbí ní àti ẹ̀sìn òdodo المدة عندنا أولا العلم النافع العلم النافع إيمانا إيمانا كان في إيمانا فلا يقول إيمانا جو أنا أنا أنا أنا تكلم فوق أنا كمان أنا أجيب بالي فوق أنا فا أنا جاجي فوق أمنا فوق كن من تاب ذكر الله بدأ منا فلا بدأ منا كن من تاب لا غير العلم النافع مما كان صنفاني ìmọ̀ tó bá sàǹfààní yóò bí kíni fún yóò bí ìdáyà fún yàn lẹ́yìn bá papọ̀ wá lè sọ gbọ́ ìdáadá bó ṣe yẹ tó ká lọ́dọ̀ àwọn afásá àwọn afásún náà tí wọ́n pọ̀ yẹn mẹ́ta síìrì ní tí àwọn mẹ́ta síìrì yẹn ní ọ̀nà pé bó ṣe kéèyàn mà á sì pé àwọn kan máa kú sọ̀tọ̀ sọ̀tọ̀ síìrì tó fífọ́ àbí tàwọn sọ̀tọ̀ síìrì ráàyè lásán sọ̀tọ̀ síìrì ráàyè mẹ́ta dáadáa yóò máa ṣe wọ́n máa tí oríṣiríṣi tẹ́pẹ́ ẹ̀ka ẹ̀rọ àpẹjọ ìjẹun fún ẹ̀ka kù kan tó bá bá bẹ́ẹ̀ tó وابنت لا شنو فطرت هذا إيه. إيه. هذا بكم انت انت صوت فطاف طبعت ولي ولي لا شنو فطرت ما في في سنة طبعا بني طبعا طبعا تبغى بني فطر ما لهم وفي طبعا في سما ورد سما نعم يليه يقول وسكت لا يجرى بعدين كل ما على وفوقك هو السبب tó bá ti wà lókè rẹ fọ́mọ̀nà nù ọba àwọn abẹ́ fúnfún wa ní pé ìdáhànáwó fọ́tọ̀rọ́ tí bọ́kọ̀ láti pẹ́ tọ́nà bá ti wá dípò tí ó papọ̀ mọ́ra wọn ní pé irun dúdú àti irun wọ́n ti wà ní eré rẹ̀ sọ́mọ̀ rẹ̀ eh, wọ́n dá kàwákìbù ntàkàwọ̀ tó wá bẹ́ẹ̀ dípò àkàwákìbù àwọn àràwọ̀ kí ní kan pè nírawọ̀ ó ní ìràwọ̀ ní àwọn eyín rẹ̀ yìí àràwọ̀ ìdá kàwákìbù ntàkàwọ̀ tó bá ti pàwọn àràwọ̀ eyín rẹ̀ bá ti pọ́n káàkiri ó ti yọ káàyè ìfún ìgbòráyì tí ń dápa ìzọ̀nà ọjọ́ kàwá kí bùn sọ́fà rọ́tí wọ́ídà ìbìhárú fún jẹ rọ́tí tó wá lè kó bọ́rọ̀ àwọn mímá tó ń rìn fún ọdún dápa nẹ́nu ọjọ́ ti pé alkùbúrú ní pé wọ́n mọ́ kọ̀bárọ̀ náà ti rẹ̀ yìí ẹgbẹ́ wọ́n ìgbà kò bóòrú tí ọ̀gá ti gbé bàbá wáṣíwájú pé bàbá wáṣíwájú pé wọ́n ń pọ̀ gbẹ́sára fún ìgbé ìṣàn ilẹ̀ agbára tó orúkọ ìwé pé alìmọ́tìmọ́ fún pọ́tàmọ́tì ọmọ ìwà àmọ́ tó ti gbà náà tó ti síwájú màmá kọ̀rọ̀ jà títí tó ti kẹ́lẹ̀ ìjọba àti mo ṣe ní ìṣirò ìkọ̀ àdìsàmẹ́lì sọ̀rọ̀ sálàkùn sọ̀rọ̀ pé ìmọ̀ yẹn ṣe àlẹ́ wọ́n ìmọ̀ wọn náà yọ́pàá gbéyàn débi pẹ́kẹ́ ẹ̀kan wò sún jọ kan ọkàwó pé ìyàwó àfà yìí áá ah, ah, kò yẹ kó fẹ́ ọlọ́ọ̀kọ́lẹ̀ ẹ̀yọ́ lọ́bá ti ní kò yẹ kó yẹ pọ́wọ́ wọn náà fẹ́ wẹlé ìyàwó lẹ́ẹ̀ká fẹ́ ẹ̀yà gbẹ́sẹ̀lé àbíkọ́kọ́ wọ́n pàdé bílá wọn àti wọ́n ní blọ́lá jẹ́ ní àlì sọ̀rọ̀ pé ọ̀gá ah, blọ́lá lè jẹ́ ní àlì wọ́n láti pàdé ti pẹ́lú pé ẹ̀kọ́ ọ̀rẹ́ láti wà sí ogun bá dùn láti gbà àtògùn bá láti pàdé ara wa múndù mẹ́ta kọ́ iná fìgbà sọ́fẹ́ bàdẹ̀ gbogbo nǹkan bá pa ah, àti pàdé ní sin bàtà ti jogun bá dùn ìkẹyìn ní subhanallah pé ìgbélá lọ́fẹ́ fẹ́ ní sin ẹ̀kọ́ àkídà ti bàjẹ́ àkídà ti bàjẹ́ mìíràn ó gbà ikú òkú tó ti kú ẹjọ́ ti tẹ̀mí láyé àwọn àwọn Muhammad sọ̀lọ́sọ́lá òkú yẹn ìfìlẹ̀ tó padà wá kó tó wá tó wá tó ṣe ẹ̀mí tuntun ní yóò mọ̀ yẹn pẹ̀lú ìmọ̀ àbáyé gbogbo tí sùn fi máa ń bínú bọ̀bọ̀ ni láàrọ̀ pé yẹn níwà lẹ́yìn ìmọ̀ ọlọ́wọ́ bá wọ̀lọ́ ìmọ̀ ọlọ́wọ́ bá kókó wọlé al-kitabu wa sunnah ọ̀nà al-ilmu nafi'u kó tó mọ́ bá kéwú irú àwọn ọmọ yẹn wàlá akọyọ balẹ̀ yìí pé àwọn eléyìí wọ́n máa ń pẹ́ títí mi ní mọ̀ṣálá tó bá kọ́ lọ lọ mẹ́rin wọ́n máa ń náwó náà ni wọ́n kọ́ pé àtàwọn ìdí ni mọ̀ṣálá bá kàn ní àkéda ni ẹ̀rì kí gbogbo kí ní ìmọ̀ wọ́n dáwà lójú tó bá ń sọ lágbáwá ẹ̀wọ̀n mọ̀ kéèké ní fly wọ́n mọ̀ sọ lágbáwá bọ̀tá wà wà ní ẹ̀bí ẹ̀mú wọn àti bẹ́ ṣùgbọ́n àwọn àbáṣọ tọ́ wọn ni wọ́n fẹ́ jayé náà sì fẹ́ pán ní ọmọ ẹ̀fọ́n ní kíláàsì ẹgbẹ́ nìsí àwọn táwọn wà lórí táwọn ẹ̀kọ́ yẹn àáfẹ́ kọ́ yẹn tó pé àbùkọ́ àmọ́nà ní ìmọ̀ mùsùlùmá àwọn àwọn afẹ́ yìí yẹn pé káàtẹ́ yí àwọn ọmọ tí àwọn náà ó dúró tó jẹ báyìí káwọn náà ó dúró ń ta tọ́lọ pé kí lọ́wọ́ wí tọ́lọ wí nì àmọ́ pé wọ́n ti gbalẹ̀ ẹ̀kọ́ kálukú sí ìṣiṣẹ́ sáwọn kan sọ́dọ̀ àndálẹ̀ ní ń yé àmọ́ ìkọ́mọ̀ sọ́rọ̀ wá wọ́n mọ̀ pé wọ́n mọ̀ fíkú gbogbo ẹ̀sìn tí ò tí ì yá wọn nígbà káàkiri wádẹ́ jí tí wọn ó sì yí àwọn lónìí báyìí kọ́dà àwọn mọ̀tá ìlú tó ń jẹ́ pé ẹ mọ̀ pé wọ́n mọ̀tá ìwé lè tó pé ẹ nígbà tó lápòjú ẹni nígbà tó wọn kékeré bàbá wọn náà mi ń sọ̀rọ̀ kọ́lọ̀ wọn pé wọ́n ń sọ̀rọ̀ ń jọkọ̀ nípa pé wọ́n á bèèrè pọ̀ ẹja ṣé èèyàn máa ń bí ẹja ní àbí èèyàn ní bí ẹja lọ́kọ̀ àmọ́ ń gbọ́n nígbà tó àmọ́ ń jágbó lọ́wọ́ níṣẹ́ ọmọ awárìdádì nìṣẹ́ nìṣẹ́ tìkẹ́ fáàlì ìdarí lókè ìtìdarí mọ̀ lórí òsìkè lórí kàwé òsìkà yóò fi gba àwọn ẹja eh, ìwà àwọn akúgbẹ́ ìrẹ́ lè mú ẹja nínú ìṣẹ̀yà fìlàmù ní ìbá mẹ́ja lódò báyìí ó lè mú tó jẹ́ kó ti kú nínú odò tí ò sì máa rùn ó lè jẹ́ ó sì ti kú ó sì jẹ́ ó sì láì ṣe é fèsì ó sì mọ̀ jẹ́ káàtó bísí láì. ó wá sì rí mi ni wọ́n wá fẹ́ dúró wá fẹ́ gbé náà lọ gé lásán so gbogbo àwọn bùkátà kó wá sọ pé mọ̀sálà àkéèdà mi ẹ̀wò ní kó afẹ́ kí wọ́n fi sọ́tò ìtìtà àgbàfà àpapọ̀ afẹ́ kí wọ́n yọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé lọ́tọ̀ tẹ́kílù àtọ̀lọ́ ọ̀pọ̀ àwọn àdákẹ́ jẹ́ẹ́jẹ́ afọ́ àbẹ̀rẹ̀ lọ́mọ lọ́sà tí lè lọ́sọ máa ń ṣe bọ́ ọmọ ẹ̀sì ṣe àwọn tó tẹ́wọ́n ará ìdíkì dá ilé òdìlọ́ ṣe kíni àwọn ti kọ́ wọ́n ti mọ̀ al-ilmu an-nafi' al-huda ودين الحق سيودودو آه، سيودودو آه، يعني، آه، دين الحق أي العمل الصالح العمل الساري دين الحق يعني. دين الحق اسم بيساري سيودودو محمد صلى الله عليه وسلم ما فيه جاب أو كيف بيجاك كده من ó tún wá ṣe ó tún wá ṣe ẹ̀sìn yẹn ní kí ni àlàámàl àṣọ iṣẹ́ ìrìn ìbọ̀jẹ́ tó bá ti ń sin tó bá ti ń ṣe tó bá ti ń ṣe ó ti mọ̀ kékeré ọmọ balada tó bá ti ń ṣe ẹ̀tọ́ náà bá tó wá sọ pé ní ìkànnà على دين كله ليظهره على دين كله شكني ọlọ́run bá eré mọ̀kọ́dúnmọ̀ ṣékèlè rẹ̀ wọ́n lè yóò hàn wípé ọlọ́run bá balẹ̀ kíọ́lá ó rà ní Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà pẹ̀lú alhuda wàdínì hàfi nǹkan méjì òdìkan nǹkan méjì rẹ̀ wọ́n lè yóò bí hàn wú àlá jíìnì sùlì ọlọ́run ṣe eré láti ẹgbẹ́ láti lè yíyọ ẹ̀níyàwó láti lè mú ẹ̀sìn ìsìláàmù yẹn wọ́n fẹ́ gbẹ̀rẹ̀ ìsìláàmù àwọn ìgbà àwọn ẹ̀sìn tó ti ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ jíìnì bí hàn wú àlá jíìnì kùlì wọ́n fẹ́ jẹ́ kí ìsìláàmù kó ní pè gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ara ìrọ̀háwọ̀ náà ni kó fi ìpìláwù rẹ̀ kó jẹ́ kọ́ ga kó gbogbo títí ń jẹ́ ṣìṣẹ́ mẹ́láyé tẹ̀tẹ̀lẹ̀ kó bù wọn mẹ́lẹ̀ ọlọ́sọ alìsíláàmù kí ni هو سنة السنة يد جاء فاشك البربهاري رحمه الله تعالى من سنة شارح السنة ونيه فإسلام جندا ومن السنة سنة نوع على كنو ونيه إسلام ó ń pẹ́ ẹgbọ́n fẹ́ sẹ́ẹ̀tì ìsìláàmù yìí tó bá ṣe súnà sí kí ló ṣe ń ṣeré ń ṣeré nì tó kò síbò sí kò ó lè ní etí ìyá òkú mbẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ kó ń bí súnà ní Muhammad sallallahu alaihi wasallam ọkọ àwọn kan ní alùsùnà làwọn alùsùnà wọn sọmọ sọmọ alùsùnà súnà súnà súnà súnà súnà ọkùnrin kan jọ kan àjọ ń sọ̀rọ̀ gánúkà tó ó sì kí ní kàfẹ́ WhatsApp náà ni àwọn súnà wọn bá nǹkan jẹ́ ní àwọn tẹkinọ́lọ́jì ti àwọn tẹkinọ́lọ́jì ti lọ àwọn yẹn ti dìtọ́lọ́pù wọ́n ti dìtọ́lọ́pù àwọn ti ń ṣe oríṣiríṣi ọmọ ìgbẹ̀gbẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ ẹ̀mà oníbídàsì ni ẹnu odò náà ni òun kò sí nǹkan tó bá ń ná ní mò òdodo kò so ẹni lílo ẹ̀rọ ìrọ̀lá tó àwọn èèyàn ṣe bàálù àwọn èèyàn ṣe pé lókan ààrẹ nìkan kan àwọn onísúnà bá ń tìkì súnà ẹni wọn kó ṣìrìn àìlẹ́sẹ̀ tó wájú bá ń sọ àwọn ní àwọn àfásárípá àfására fi wọ́n lẹ́jọ́ oṣù nílẹ̀ gidi wọ́n ìsọ́n jẹ ìjìnlẹ̀ ọ̀pẹ́ ìjìnlẹ̀ gidi ni wọ́n káwọn náà gbogbo wá sí gíní gbogbo àwọn ipa táwọn náà kó bá ọkùnrin kan bẹ tí ẹnìkan ẹnìkan ṣe pé ènìyàn ọmọ alágbára kò yà kúkúrú ni wọ́n kọ́ mọ́sáàtì kẹfẹ́ kò ń bà wọn ní ìrìnlẹ̀ ẹnjìníà ni gbogbo nǹkan tó wà ní bàálù gbẹ̀ ọmọ yóò ṣe gbẹ̀ lọ́wọ́ lábẹ́ ìpẹ́ bàálù tó tẹ́lẹ̀ sí yóò ṣe bẹ́ẹ̀ wá láwọn ọmọ mùsùlùmí mi sọ́wọ́ náà ń bẹ láyé lọ gbá tó bẹ́ẹ̀ sì ni kò sí lọ́gbẹ́ tó wọ́n fẹ́ fọ́ tàkídà ni wọ́n fẹ́ o dídà tẹ̀wọ́n tó bá o dídà tó ní kò wọ́n á sún ẹ̀lẹ́nu pẹ̀lú gbáà ní pé bídà tí àwọn kéèyàn ti bídà lóòtọ́ mòlúdí ń kọ́ bídà ní pé ká tó ní kóta bá sọ kóta bá ti dákẹ́ abábà pé bò díje ṣe bídà táwọn kóta wá ti bá ti ṣe bídà táwọn pé ẹ̀lẹ́ mọ́ lùkẹ̀sùgbà tó kò ṣe bídà kìtà lára lẹ̀ ó mú pé ìgbà wà ní Islam wa kékeré wò ìjọ àfọ́ọ̀dù ní sí backward fún pẹ̀lú wọn pẹ̀lú wọn pẹ̀lú wọn jáde àdúsẹ́yìn àdúrẹ́yìn àkídà kò gbá kẹ́ẹ̀sẹ̀ kí ni o kò gbá káàkiri gbìyànjú kámọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ kò bá lọ́wọ́ yà àwọn afápọ̀ bẹ́ẹ̀ wà lọ́ọ̀yà àbí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹni tí ẹ bá mọ̀ èèyàn yóò sọ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ gbá ọlọ́run fún wọn ní gbogbo àwọn nǹkan àti nǹkan nǹkan nǹkan mẹ́rin mẹ́rin láwọn èèyàn ń dì sáì gbogbo àwọn bí àwọn kọ̀mpútà àwọn wọ́n àwọn kọ̀mpútà ń bẹ pẹ́ pé wọ́n mọ̀ nípa ìkìrìtìsì àwọn software táwọn náà ṣe wọ́n create ẹ̀ láàmùsùlùmí wọn àwọn mùsùlùmí wọn sọ́pọ̀ wọn náà create àwọn software láwọn olóòtú àfihàn kàkùrá ní ìdáǹgbọ́ tàbí kékeré àwọn mùsùlùmí náà ṣe tó tó lónìí báyìí sí wàláyé tọ́lọ́run ti ọlọ́run ti àwọn tó níyẹ àtìsì Islam gan nípa bá fẹ́ ìṣàṣe ní ẹgbẹ́ náà gani ọwọ́ kan ni ó ní pé ọmọ èèyàn kọ́lọ̀kọ́lọ̀ kó fàlọ́wà àwọn èèyàn máa ń wá ọ̀nà tó yẹ fọ́ ti ìjọba dáa mọ̀ọ́dọ́rùn bọ́ àbálọ̀wá sí kí ni àbálọ̀wá kọlẹ̀ ọlọ́run ní ìdí hẹ́wọ̀n wà láàbírí kò lè rọ́ọ̀ gbé súnmọ́ ní Muhammad tó kọ́ súnmọ́ gbẹ̀gbẹ̀ Islam ń gbẹ̀gbẹ̀ sí tí wọ́n bá ń sọ́rọ̀ ìjọba bí súnmọ́ ní Muhammad bẹ́ẹ̀ kí ló ń jẹ́ kí wọ́n ní sọ́súnmọ́ ọba kí wọ́n ní sọ́sún ó sì subhanallah ó sọ̀rọ̀ kákọ́kọ́ الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ìyẹnu tó zama ta bá wo pé kàìfí àbájọ lọ tí ó tàbátà rẹ̀ fún wa annan muhammad sallallahu kíláfí ma súnà ni tó bá ti rí súnà na muhammad sallallahu sallá tó sàlàyé rẹ̀ fún ọ yìí pé òun ni ma àrífin àní ẹ̀mọ́ bá ti ń kí òun ni ma bọ̀ súnà wọn ló ti ká ma lápòjú ìṣẹ́ olè ní tẹ́kọ̀tà wá mẹ́kí wọn ọwà dákẹ́ lọ́tọ́ wọ́n sì tẹ̀kídọ́tì ìwọ́gbọ́ olè nínú kwari ọwà sì tẹ̀kídọ́tì ìwọ́gbọ́sọ Allahu Akbar báyìí ló ṣe wá sẹ́wọ́ rẹ̀ olè rí ní kwari bó ti rí ìdí sunnah Muhammad sallallahu alaihi wasallam ọwà kàfà tí a olè rí pátá mẹ́lú kwari àmọ́ ọwà kàfà tí a ọwà kàfúrà sí ní mo ti rí rẹ̀ fún wa àmì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn pé tó bá sọ pé sunnah sunnah sunnah sunnah sunnah àpẹẹrẹ kẹyàn kẹyàn mọ́ torí pé ẹ̀sìn yẹn táwọn èèyàn fẹ́ gbọ́ òun ní ìrìhẹ́rọ̀ àlàyé rẹ̀ kùlì ọlọ́run mú ìsìláàmù ló mú súnà ní Muhammad sallallahu alaihi wasallam apáta rẹ̀ sọ́rí pé sí àwọn sikh bàbá rí pé ìsìláàmù ní súnà bó ṣe rí lẹ́nu wà ìsìnkú wà wàpá nípa ọmọ ní kíkú gan téèyàn bá ń rẹ̀tẹ̀ wá ń rí wọ́n bá ń rìn lórí agbẹ́rẹ́ òun tọ́mọ́ kó Allahu akbar àwọn báyìí náà tó sọ tó bá ti sún gbogbo hajj gẹ́gẹ́ bá ṣe àní Muhammad sallallahu alaihi wasallam òun ilé oríkè tí yà hajj yẹn yẹn olùsọ̀rọ̀ nǹkan ló wà nǹkan ní ọ̀bẹ́ òsì kírun pé mẹ́rin ló bá mẹ́rin ló àyílà mẹ́rin ló kò wárí ló fẹ́rí ṣùgbọ́n méjì ló fẹ́rí ọkànlẹ̀ máa rí àwọn ìṣàárọ̀ wípé eléyìí zúrí ni àsìkò súrù eléyìí eléyìí àásù eléyìí ọ̀rọ̀ ìlú rẹ̀ wà gẹ́gẹ́ bí ṣàgbọ́n àpẹẹmọ́ àpẹẹmọ́ màlìkì ọ̀rọ̀ ìlú أقم الصلاة لجلوك الشمس إلى بسق الليل وقعان الفجر إن قعان الفجر كان مشهودا بطن صلاة يهي أنه أقول أه، أقم الصلاة لجلوك الشمس وأكيم دلوك الشمس نجن الزوال وينو أكيم بطن بطية زوين لكن ولا بسق الليل بسق الليل ولا قول أيهم كله أه، أصوينه وقعان الفجر ويسكنه عند الصباح ìnàkọ̀ alùpàyọ̀ kánà mọ̀ṣúlẹ̀ olùfẹ́ àṣùgbọ́n àwọn kiri sára kẹni àwọn kẹfà àlùfọ̀ ìjúwe ni mọ̀kọ́ wá pé àyíláwò mẹ́rin ni alágbàwò mẹ́rin ni mọ́gírí ni mẹ́ta sọ́rọ̀ Muhammad lóbi mùsùlùmí ò lè ní sèdínà òkúlù sunna àfikọ́ gbọ́ fẹ́ gbọ́ fún ẹgbọ́ sunna mọ́ bá fẹ́ ń gbọ́ sunna àwọn yẹn sí ní ọkàn ó sì mọ́ balẹ̀ sí ẹni ìdíhìrọ̀ owó àládí kò lè kábà gbé ìsìlámù kábà gbé sunna ní Muhammad sọ̀tán ká gbé ilé gbogbo ẹ̀ tó ti lọ́wájú lọ́dọ́ pé ibi tí ẹ̀rì lónìí tàbá débi àwọn ààyè kọ̀ọ̀kan táwọn tó ń tẹ̀sí láàbù tẹ̀tẹ̀lẹ̀ táwọn wá padà wá ní àwọn ọ̀dọ́ dé wọ́n gbẹ̀tẹ̀ sínú ẹ̀yọ́ gbẹ̀sùn ẹ̀rọ wọ́n ń pàdífẹ̀ ẹ̀rì tó bá yàwó òsì islam mẹ́rin tẹ́lẹ̀ rìn sáwọn ilé ìwòsì islam tẹ́tẹ̀lẹ̀ rìn ó dàwọn ẹ̀mí nǹkan àtàwọn ẹ̀sẹ̀ islam tẹ́lẹ̀ sọ́wọ́n ẹ̀lẹ́ wa tẹ̀lé tẹ̀wá mọ̀lẹ́ ni ẹ̀lẹ́ tẹ̀wá ní mọ̀lẹ́ ni àbẹ́ wà kọ́ ọbọ̀ ẹ̀sọ́ máa kọ́ ọbọ̀ náà nǹkan yóò kọ́ ọbọ̀ náà àbọ̀ ẹ̀rọ pé nígbà tẹ́lẹ̀ tó pa ní ẹ̀kọ́ pa ní wà kó náà

àwọn tí mú gbàjà ilé àrádá ẹgbẹ́nìsìn àwọn tí a ń bẹ mẹ́tẹ̀mù àlwàfíìsì tó dá dáadáa àwọn tí a lẹ́sàn àrọ̀fún bẹ ẹkùtẹ́ bẹ àwọn dọ́kítọ́rà tó gbádù ẹgbẹ́nìsìn náà fẹ́ ṣe ìṣẹ́ṣì dáadáa tẹ́lẹ̀ gbádù ọ̀dẹ́ fẹ́ tẹ́lẹ̀ gbogbo àwọn tó jẹ́ ọ̀mọ̀wé ọ̀mọ̀wé kan ṣe gbogbo àwọn nǹkan ńlá ẹni tó kù ní kíní kan tó tó kù ní kíní kan gbogbo àwọn tó discover ọ̀pọ̀lọpọ̀ nǹkan wàláì gbọ́n máa ń ní ọmọ ni kọ́dà jésù gan tí wọ́n fọ́tò ìjọ ti délé lọ ya fọ́tò ìlọ ya ìtàn yípe yéṣù tán yà tán yà kéèkò rẹ̀ yéṣù so gbogbo ẹ láwọ̀ ẹ̀ pé o ní wọn mà tó rí pé gbogbo kí nìyí súnmọ̀ níbi ẹlọ́gbà àwọn ìwà níbi Musa láta àkó bi lẹ́ṣìá tí wà lábẹ́ rọ́ àti àdọ́kùn tó mọ̀ mílẹ̀ dákùn bàtí ló bí tó gbà á ah, èmi ẹni pé mọ̀kàn lọ́ba awùkọ ọmọ ìyá ọmọ ìyá ọmọ ìyá ọwọ́ ẹ̀fọ́ ẹgbẹ́ ọwọ́ ẹ̀fọ́ mẹ́rin yóò ó di wàhálà ó di kàràgbà ọmọ ìyá tọmọ ìyá ẹ̀sìn wo jẹ́ wọ́n ríra wọn mọ́ ó fi àlẹ́nu musa mú ó kì ní irùngbọ̀n òun wọn láta àkóbì lẹ́sìn àti wọ́lá abẹ̀rọ̀ ọ̀sìn bá kò di irùngbọ̀n mi lẹ̀ jẹ́rì mi lẹ̀ dákùn jùmí lérí lẹ̀ jùmí ní irùngbọ̀n lẹ̀ sọ́tọ̀ gbogbo ní ṣe kí wọ́n fẹ́ wọ́n

pẹ̀lú ìbìhìn wọ̀wọ̀ àdín kò bò sí ibi tẹ́ bá kẹrẹ àwọn ẹmọ ìsáàtì súnmọ́ àjòjì wọ́n máa jẹ́ bùrọ̀bá ẹmọ̀rí wọn ní àjòjì ni àfihànwàdá ọ̀fẹ́ sọ́nà lọ́bà tí yóò súnmọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ pé ṣe alùpọ̀ wọ ní sùn láti ìrọ̀ṣàlá àwọn ilé wàlọ́ ìfọ́lá àwọn ajá ẹ̀rọ ẹranko wàlọ́

kí lálùkú sì dádúgbò tó tọ́ ẹnu oúnjẹ kò rí jẹ lẹ́sùn máa tẹ̀rẹ̀ lọ́nà ìkúrbà ni kò sí ni kò sí ibi tí wọ́n bá dé wà lọ́la tó ọlọ́wọ́ gbé hàn kọ́lá kan yóò pẹ̀lú pé mo fẹ́ pàdé mo fẹ́ kí kẹ́mọ̀ ìpé mo yàtọ̀ kọ́ in tí ń bẹ̀rẹ̀ ọkọ̀ fẹ́ lu tó ké o wà lọ́la tó wọ́n dọ̀gbà kọ́lá yóò lọ́la àfa ìtẹ́ tẹ́lẹ̀ kò lápá azumọ̀ mọ́ òwe kẹ́ta tàbí mímọ́ mọ́ tẹ́lẹ̀ ọ̀ lápá ajọ́ lọ́lé kéwù lọ lápá ó ti wá lápá ó bàtà wọn bí tí wọ́n bá ti wá lápá gẹ́rì sí i náà bẹ tí mo lápọn ní ìṣòro mi lápọn kó o láti wá dín ní tí ó jẹ́ kẹfẹ́rẹ́ sí ìtàn nílùú sọ. a sọ bẹ́ẹ̀ ni wọ́n bá yàrá bẹ́ẹ̀ ní ibi tí wọ́n wà láti ní kúlì yìí wọ́n kàfà bí láyé ṣèyídà ṣé kì ní ọ̀rọ̀ ọ̀bọ̀ bàkẹ́ yóò gbé ẹ̀sìn rẹ̀ kọ́lá lórí yahudiyya ni lórí nasọ̀rí yahudiyya ni ẹ̀sìn jíù ẹ̀sìn àwọn yahudi àwọn yahudi àwọn ni àwọn ọmọ pẹ̀lú musawiyun musawiyun àwọn ìjọ níbi musa ni wọ́n so àwọn ìjọ níbi musa ni wọ́n ọlọ́run gbé ẹ̀sìn náà ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn àmọ́ bàbá náà wọ́n tẹ́ akọ́nà Muhammad sallallahu alaihi dé ẹ̀sìn wọ́n ti kúrò ní kíní o ẹ̀sìn wọ́n Muhammad sallallahu alaihi pé kò sí ẹnìkan kéde yẹwúrí ni àbí náà ni tó bá dé kí o bá fi Muhammad sallallahu alaihi إلا كانوا من عالي النار يقرأ جو يقرأ ولي إننا نقرأ كبه ولي ẹ̀sìn ẹ̀yìn bàtà nàbí ò tí ìdé ni yẹ̀wúdí yẹ̀wúdíyà tíṣìn ń jẹ́ ẹ̀sìn gbà wọn ni christianity náà ma jẹ́ ẹ̀sìn nígbà nígbà wọn mahamud kọ́kọ́ tó fi dé so ọmọ tó tó wá dé àhọ́ ìṣẹ́sẹ̀tìmá ìṣẹ́sẹ̀tìmá ìṣàmọ̀ dé ọ̀pá obìnrin tó ní ìbí wà lábí ìdókòlì ọlọ́fẹ́ jẹ́ ìsìlámù kó lé wọ́n ni wa kafa billahi ṣẹ̀hìdà ọlọ́ọ̀bá ọ̀bàlìkọ́lá ó tó ní ẹni tí ṣẹ̀hìdán ní ẹni tí ń jẹ́rìí pé òun ti fi yọ́ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ kó yóò ti fi yọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yẹn lọ́wọ́ yóò sì gbé ẹ̀sìn yẹn ga ní gbogbo tí ń jẹ́ ọlọ́run lóhun gẹ́ jẹ́rìí sí tó mọ̀ òṣèṣe rẹ̀ ni ẹmọ ẹ máa rí àwọn àwọn mùsùlùmí kọ̀kọ̀kọ̀kan ní kọ́kàn mẹ́lò ní pé kọ́kàn mẹ́lò ní báyá tó rí lórí kọ́kọ̀ gbé ẹlòmí tó báyá ó kàn lọ pẹ̀lú ìyàwó rẹ̀ òun kàn lòlù kọ́ọ̀mù bàtíkì náà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó sàrẹ́ tẹ̀ pé ilé tó bojú ìpínlẹ̀ dé tó gbogbo nǹkan lọ́wọ́ tó bojú bẹ́ẹ̀ jẹun tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan mìíràn ẹ wà pé bó ṣe ń ṣe kíni bó ṣe ń hara kí wọn tó bó ṣe ń dààmú tó ọ̀gbọ́n ẹ̀ làwọn àwọn òṣèlú kọ́ náà tó ń jẹ́ ṣe ń náà gidi ń ṣẹ̀sùn náà gidi tó tó pé bí ibi ìhìn wàlá dín kú yìí wọ́n kọ́kọ́ abẹ́láyé ṣẹ̀yìdà ọlọ́run jẹ́ ikú wọ́n ran pé kò sí ọba kan tó ní ẹ̀tọ́ ìjọsìn ṣàhádà wa ashhadu an la ilaha illa Allah kò sí ọba tó lẹ́tọ̀ ìjọsìn àyàfi Allah wahdahu la sharika lah ọlọ́ọ̀bá yẹn ọ̀kan ṣoṣo ni ọlọ́ọ̀bá yẹn ọ̀kan ṣoṣo ni la sharika lah kò sí ogún fún ọlọ́ọ̀bá wa ashhadu anna Muhammad ah,

torí ayé yẹn jẹ́ pé òun gẹ́gẹ́ ní kìí ṣe kẹ́mì ṣàrọ́kọ̀ láìlára yóò ṣe àṣírà láìlára láti pè oníṣẹ́ láti pè oníṣẹ́ aláàpọ̀ aláàpọ̀ olóòlà aláàpọ̀ aláàpọ̀ àṣírà láìlára àṣírà láìlára وسلم على رسول الله صلى الله عليه وسلم دي جو با معاذ ما نبي كذا كده قد معاذ لو ما تبعتين كده سو انا بعتين وي جاي بقول ما وي but iṣẹ́ rẹ̀ ọjà kò mi ṣe ro mo kò nbe bo akida rẹ̀ akida wọn ìrìnà oníṣẹ́ kẹ́rìmọ̀ àṣẹ́rẹ̀ láìláà pé kò sọ́bá tó lẹ́tọ̀ ìjọsìn kò sí nǹkan tó lẹ́tọ̀ ìjọsìn àyàfi Allah ọlọ́rẹ̀ tó lẹ́tọ̀ kájẹ́ ọjọ́ kájọ́kásí bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀sìn ní kẹ́rìmọ̀ bẹ̀rù gan ìgbára léèyàn ẹ̀sìn ni ìgbé ara léèyàn tó fẹ́ mo gbára lábọ́já ọkọ̀mí balẹ̀ láyà ti ráwọn ara pé ọ̀rọ̀ dáàdì mi ni àwọn ọ̀rọ̀ jẹ́ wà náà dáàdì eléyìí tàwákùlù ni ó sì ní tàwákùlù ó ní tàwákùlù rẹ̀ lónìí kò ní tàwákùlù àlá ọlọ́wà gbàtàbí mi sá ń sọ̀rọ̀ ó ní wàhálà Allah tawakkalu wàhálà Allah yìí pẹ̀lú tawakkalu in kuntum mu'minin ọlọ́run bá ní ẹgbára lé in kuntum jẹ́gbọ́n mọ̀mìnì ó fi bí ìwọ̀n tó mọ̀mìnì ni wàhálà lọ́wọ́ tó wọ́kẹ̀lú ìkúntún ọlọ́run ìgbà ní ẹgbẹ́ra léwu tó pé bára bá jẹ́ mùmí ní o ìwà ẹgbẹ́ra lé nǹkan mí o lápòjú ẹni sẹ ẹjọ́ sọ sáadà lára lára ó sì ní ó yọ pé pàrọ̀ kan bẹ ó yọ pé ògùn kan bẹ tó o bá fi pàrọ̀ òun sí ìdí tó bá ná òun ní pàrọ̀ tó bá ná òun ní nǹkan kan òun kò ní ó yẹ ó ti ṣí ẹ ọba pẹ̀lú kí ni wò pẹ̀lú ẹ̀mí yìí àbúrò ti gbé ọba fẹ́lẹ̀ mí yẹn yẹn kàmí yẹn yẹn ìwọ̀n jẹ́ ọkọ̀ ọba òun náà máa sọ́nà láyé àlọ́ tó àwọn ìṣe ń tí ń ba ṣàhádà jẹ́ ń ṣe tó máa kí ni ṣàhádà jẹ́ tó bá sọ fún pé tó ń ṣe yẹ bọ́ ni yọ́wà ni wọ́n ń sọ ah, ah, ọpẹ́ iṣẹ́ kékeré wọ́n mùsùlùmí ọ̀bọ̀n lọ gbà pé ẹnìkan ọgbọ́ bábára lẹ́nìkan pò ní ọmọ sàánù rẹ olóṣèlú náà kan ẹgbẹ́ bá alé kẹkẹ sára kò àríbísọ̀ lọ́gbà bàtọ́ wọ́n sí àwọn ọkọ̀ níbẹ̀lẹ́ rẹ̀ irisisi ọkọ̀ níbẹ̀lẹ́ rẹ̀ níbi mọ̀ sí kí máa ṣàádà ṣe kí ọ̀nà pé wà á ṣẹ̀rọ aláìlá ìlàlá pé mi ń jẹ́rìí pé ọlọ́wọ́ bá kò sọ́ba tó lẹ́tọ̀ọ́ gbọ́sìn ẹ̀fẹ́ mọ́nà ọ̀kan wọ́n dáwọ́ láṣẹ kala ọ̀kan tuntun lọ́wọ́ bá yẹ láṣẹ rí kala kò sóògùn ìkọ̀rọ̀rọ̀ mbí wọ́tọ̀ wọ̀ṣíyà ìkọ̀rọ̀ wí pé kéèyàn fi nǹkan múlẹ̀ èèyàn lè máa sọ̀rọ̀ kẹ́ẹ̀kọ́ àkójẹ́jẹ́ bẹ́ẹ̀ àkójẹ́ ìlàbájá ìbílí kò lè ṣe bọ́ ìgbà tí wọ́n di pé yọ́ sọ̀rọ̀ bá pé ààtù òun náà ni tó wá fi lè kìkiri yẹn múlẹ̀ fún ara rẹ̀ tó fi lè kìkiri yẹn múlẹ̀ lápẹjú orí sẹ́yìn mahawib bà tó ṣe láàrín náà fi sẹ́m lórí ìdìná ọwọ́ bá ní mahawib sọ fún orí ìdìná àdébí tó ń bèèrè pé sílẹ̀ pé ìkẹ́kẹ́ sí ọ́ tó sí pé wọ́n lè fi tọ̀ bàtọ́ kò gbogbo lọ́wọ́ pé wọ́n ṣe ẹni tó lè fi ràn lọ́wọ́ láti pèsè ọmọ ṣọ́ fún pé yìí ayélujára yìí tó mọ sọ alákòóró dáadáa ọ̀rọ̀ yẹn tó dáhùn ọ̀rọ̀ papọ̀ kókó láyé ni o òsì ìrìnkàlẹ̀ tó wọ́n lọ fi dé ìmúlẹ̀ fara rẹ̀ wọ́n á ti wọ́pẹ́ ìgbàkó ṣe wọ́n nìkan lọ pàánì tí pé ìkọ̀ọ́rọ̀ ń bì í tí ìpẹ́rẹ́ rẹ̀ tó bá sọ kọ́lùmọ̀ ṣàhádà tó ọba ló lẹ́tọ̀ọ́ so bí pé tí kì ni tí kò sọba náà fẹ́ tó lẹ́tọ̀ọ́ kájọ́sì fún irú wàlá dáadáa yìí mẹ́rin lálá ni títàwọ́ ìgbà tó bá yíyàn sí àkídàwà yẹn dáadáa bá a ṣe ń sọ lásán yìí ó tún máa rí àwọn adùnkan ń bẹ̀rẹ̀ tọ́ pé kó sọ pé sọ́mọ́ àṣẹ́rọ̀ láìlà ìwà ó máa rí adùnkan adùnú ẹ̀mí kan lọ́tọ̀ tó kí ni ìrìn tó tó kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ ọjọ́ sí lásán gbogbo táwọn ẹ̀mọ́ láwọn sí gbogbo ẹ̀yọ́ wá ní wọ́n tó bá kọ́ bá wí bó ṣe wí ohun tó ọkùnrin ẹ̀ sì dúró bẹ́ẹ̀ pé bó ọba yẹn oṣù mẹ́kọ́ nígbà bá ti ń sin ọba òun ó ní ìbára létara ó sì mọ̀ kọ́ ọba

kìí kó bóyá ogun náà máa ṣe kí ni o lọ́mọ ọ̀bọ̀ lẹ́rú torí gbogbo ọmọ àtàrà wa mú kankan tí ò tó kankan lọ lápò wa ń kiri kan pàrọ̀ kan ní ogun kan ní. so àkọ́kọ́ ni pé ìwọ tó bá di pé oníkẹ́mọ̀ ṣáadà tí sáadà yẹn dúró àdàtọ́ pé ọmọ tó rọ̀ mọ́ àwọn kẹ́mọ̀ yẹn ṣáadà láyà lá ó ti mọ àwọn àdìkárù kan ó ti mọ àwọn àdìkárù kan gbogbo pé yẹ tó bá ti kà wọ́n ó lọ́wọ́ tẹ̀kẹ́sẹ̀ ọmọ kàwọn míì ní gbẹ́sẹ̀kẹsẹ̀ ó lọ́wọ́ kàwọn míì ògùn tó mú lọ́wọ́ ó ti kìnnì àwọn àjọ ní àwọn tó àwọn ògùn tẹ́gbọ́n tó máa jẹun wọ́n ń bá àwọn àjẹ̀nú ní ni àwọn àjẹ̀nú tí wọ́n ń tẹ̀lé ògùn àwọn ọbọ̀ ọ̀sìkẹ́ àwọn òṣìṣẹ́hùn ọmọ ọba jẹ́ máa wà táwù lápòdó ìsìn àwọn dìkẹ̀lì máa ti láì tààmẹ́t ní ṣàrùn àkọlà tí wọ́n àwọn àbdáwù yẹn mẹ́rin bá fi ń kára fún gbogbo àbẹ́bùsọ̀ lọ́gbọ́n pé àwọn àjẹ̀mú tí wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń fẹ́ mẹ́lí káàkiri àìgbákidà yìí ló jẹ́ kó máa dààmú kí wọ́n ti òkú bẹ́yà ọ̀láyìn ìṣọ̀rọ̀ bára ara ní mùsùlùmí mùsùlùmí látọ̀lá mùsùlùmí ah ọ̀rọ̀ ah, ti dábìlì gbẹ́lẹ̀ báyìí kọ́dọ̀ ti gbọ́ bẹ́lẹ̀ ní lọ́wọ́ tọ́kọ́ kan dún mi mọ́kàn jí ní pé gbà mí o. Ah, ẹ̀gbọ́n afárẹ́fàrẹ́ wọ́n ìwọ̀n fún mi báyìí gbá lára mi wọ́n lọ́ ìlà àdúgbò pọ̀ gbákidà yìí. tó bá fẹ́ sún apàkà síwájú ìṣàlọ́ tó bá fẹ́ sún àwọn àtẹ́rùn subhanallah tó bá sọ sí lẹ́pẹ́ alámi wọlá ikọ̀ ríbuka ṣètọ́n àtà tasbà ẹ̀rù ṣètánì ní súnmọ́ ṣètánì ní kékeré kò ní súnmọ́ tó tó fi bí bọ̀ wọ́n lè fi mẹ́lẹ́ yìí àkídà ní òjòdó àwọn yóò dẹ́rù gbọ́ pé atẹ́kùn ìdílé ọ̀la ìwà ìgbà gbègbè bí ọtí màá kẹ́ bàbá ọ̀bẹ́ni ara rẹ̀ wòlò ọ̀dá wọn kánà ọmọ yóò máa yẹ kò gbèsè yìí lọ́la kò sí yìí bọ́ bá kẹgbẹ̀rún yìí àwọn ayé wọ́n fẹ́ jẹrẹ ńlá kọ wọ́n fẹ́ jẹrẹ ńlá ẹ̀kọ́ àbí ìbẹ̀ tó wọ́n lọ́wọ́ àwọn tó wá àkídà ti tó ti wá dúró òun ló lọ́ta ọ̀rẹ́ kan obìnrin láwọn rẹ̀ jẹ́ ló ti wá dúró pẹ̀lú ọlọ́wọ́ bá dúró pẹ̀lú ọlọ́wọ́ bá tó ń pé ṣékì ní ìkọ́rọ̀ bí i wọ́ta ọ̀ṣẹ́ ìdánì pé ẹ̀mí àwọn dúró àwọn tó kéré yẹn múlẹ̀ àwọn sì bẹ̀kọ́ lọ́wọ́ bá yẹn náà ló lẹ́tọ̀ọ́ ìjọsìn وأشهد الله وأشهد أن محمدا عبده ورسوله بكر متوان جد أن محمد sallallahu alaihi wasallam abduhu wa rasuluhu ẹwọ ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni àwọn afá àwọn onímọ̀ wọn ni pé kẹ́lmà abdu al-abd al-ubudiyya tọ́lọ̀ ti wòyàn muhammad sallallahu alaihi wasallam ní pé àwọn nínú àwọn tọ́lọ̀ pé ẹrú ọlọ́run là lẹ́bi ẹrú àwọn mímọ̀ náà pé ẹrú ọlọ́run ẹrú ọlọ́run wọ́n wò pé ẹrú títí táwọn mọ̀ sí kí ni táwọn akóńkù ah, ọmọ àmọ́ ní ẹrú ni ọmọ àmọ́ tí ọmọ ni

ìgbọ́n pè ní abúlù nínú àwọn bọ́lá àrùn Muhammad sallallahu alaihi wasallam àwọn onímọ̀ pé wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ní Muhammad sallallahu alaihi wasallam bí ha bẹ́ẹ̀ sọ̀rọ̀ hadith pé wọ́n ní ah, nínú àwọn ilé ìjẹ́ náà wọ́n kápẹ́ Muhammad ọ̀fọ́n abúlù wọn sílù kápẹ́ nínú abúlù wọn sílù òjíṣẹ́ ọlọ́run ọba kápẹ́ kó yẹ wà bẹ́ẹ̀ àwọn àrùn Muhammad yẹ wà bẹ́ẹ̀ malikan nabiyyan wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá nàbì ní ẹ̀ kàkà wọ́n Muhammad sallallahu alaihi wasallam ní ìwọ Muhammad ìwọ ló fẹ́ jẹ́ ṣé ká ṣe é ní ọba ní kọ́ ọmọ ìdáàmú lẹ́bí kò sì máa jọba ọmọ ìdáàmú lẹ́bí ọlọ́ọ̀ba ó sì mọ̀síkí ni ó sì máa jọba ó sì fi Suleiman ń dáàmú lẹ́bí ọlọ́ọ̀ba ó sì fi ń jọba. àbí ó sì wọ́kọ́ máa jẹ́ ẹrú àwọn ọlọ́ọ̀ba kò sì máa jẹ́ òjíṣẹ́ wa ó ní fàkítàrọ̀ an yakuna abdan rasulan àbí Muhammad sallallahu alaihi wasallam tó wù mí mọ̀ sí ọlọ́ọ̀ba sallallahu alaihi wasallam so àwọn Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wa ní ìgbà mí wọ́n fi èèyàn yóò bẹ̀rẹ̀ pé wọ́n lè ní bá èrò lọ fẹ́ ṣé èrò lọ lọ́dà yìí lè abilé kéwú ná ìlú fún fẹ́ lọ wọ́n máa ṣe wà sí ìdèbẹ̀ olùkè ń jábà tó lọ sí wà sí ni a olùkè mi jẹ́ lọ́yà ní kí wọ́n ṣèkìtì olùkè ń jẹ́ kí nìkan ni wọ́n lè béèrè lọ́wọ́ yẹn kí tí mo fẹ́ ni tọ́ bà mí ọmọ èèyàn tí ń tọ́ mìíràn wà sàlẹ̀ sàwọn ọmọ èèyàn lè má lè ṣe nǹkan ìyẹn bó ṣe kó ṣe wọ́n lè lọ fẹ́ ṣe lóìdí náà wọ́n lò lọ fẹ́ ṣe wọ̀kánà lọ sọ pé kí lọ fẹ́ ṣe ìyọ̀ọ̀lẹ́ akẹ́wọ́ lọ fẹ́ pẹ́ àfàlọ́fẹ́ máa ṣe ọfẹ́ máa ṣe wá sí ni so ọmọ ìyá lè máa ṣèkèrè ó lè má lè ṣe wá sí yẹn ó àbíkọ́ pé wá ń ṣe dáwà yẹn àbúkò ní lóun tí ókè ẹ̀kọ́ tó náà kàn wí lásán ni yóò dàgẹ́ bí àtùpà tí ń tàn mọ́lẹ̀ sí àwọn fáwọn èèyàn ní tí ìjọ ẹ̀ ṣe kí ni ó sókùnkùn. buhari muhammad sallallahu alaihi àrùpọ̀ òun ni ó sẹ́ta kókó wọn jẹ́ àmì ọlọ́wọ́ bá kóhun sì jẹ́ kóhun ti sòjú ọlọ́wọ́ kóhun sì jẹ́ ẹwọ ọlọ́wọ́ bá anú bá kàmùsọ̀ sọ ọlọ́wọ́ tó ní oṣù àfikíní ó ṣe ní àtipé ó ṣe ní àtipé níbi ìjẹ́ ẹrú fọlọ́wọ́ bọ̀ balẹ̀ kọ́lá anú bá kàmùsọ̀ sọ ẹni bẹ́ẹ̀ ó pín ìjẹ́ ẹrú bá bákan náà ní tó wá sọ́rọ̀ àwọn Muhammad sọ́rọ̀ bí hajj sọ̀rọ̀ ìjọ tó wàdá lẹ́nu pé albalat tó mo jíṣẹ́ fún yín pé àbí jíṣẹ́ ní àwọn ọlọ́ ìjíṣẹ́ ìjíṣẹ́ fún wàdá pé wọ́n Muhammad sọ̀rọ̀ sọ́rọ̀ ní pé ọlọ́run fún وعلى آله وصلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما ثم صلى الله عليه فرغان صلى أعطي فيه لي وقلقه ثم طبع البجمع نتقال فيه أسكي كيفو أسكي كيفي أسكي كيفي يقني صلى الله عليه وسلم وانا باسي كباسي بحر محمد صلى الله عليه وسلم باول ما أول مولي فيها يوشك ما بأمن عصيم رحمه الله تعالى فلصلى الله عليه وسلم كلمة صلاة به somebody sallallahu alayhi kéte fún bẹ́yà ó sì kẹ́kẹ́gẹ̀ ńkọ́ àfànà ni ẹ̀yìn ni sọ̀látù mọ́nà àfànà àfànà ọlọ́run sí ẹ̀yìn fánà Muhammad sallallahu alayhi ọlọ́run yẹ pé ẹ̀rí ẹ̀rí rẹ̀ Muhammad àá ó dúró ẹrú wa ni òjíṣẹ́ wa ni sallallahu alayhi àfànà ni kéte pé yóò wájú kílẹ̀ sí so àátù àfilẹ̀ àti àlùgọ́yàwọ̀ ni tó bá mú kọ́lmà àtù wá pé ọlọ́ni òláìka àríyìn sọ̀làwátún ọlọ́ni àwọn tá a dákọ̀ yìí náà wọ́n òláìka àríyìn sọ̀làwátún ọlọ́ni ní yẹ́ mọ̀ ẹ̀bẹ̀ fún wọn tó bá tún sọ̀làwátún bẹ̀rẹ̀ pé ìkẹ́ ọlọ́wọ́ bá tó bá ní sọ̀làwátún wà ní sọ̀làwátún àbí jábọ̀ sọ̀làwátún sọ̀làwátún òláìka àríyìn sọ̀làwátún àwọn eléyìí ni àwọn tó ń pè ìkẹ́ ọlọ́wọ́ bọ́ mọ ẹbẹ̀ léyìí wọn atọ́ni wà rọ́ọ̀mà àti tó ní àti ìkẹ́ ẹgbẹ́ إذا sì pé al في fil المغيرة al-mughayara ìpẹ́ tó gbogbo dábà tí wá ò tó bá ti wà wá ń bí ọ̀rọ̀ ní yóò mú súnmọ́ pé ó yàtọ̀ sí lábẹ́lá àti lábẹ́lá ọ̀bẹ ìjọ ìjọra wọn súnmọ́ rẹ̀ káwá ní pé ìkẹ́ àti ìkẹ́ káwá أقول الملائكة تصلي الملائكة على أحدكم ما دام في مصلاه اللهم اغفر له اللهم ارحمه الملائكة ما استوكوا ما ترجعكم الحقين ما دام في مصلاه سبا تباكي وتطوعوا عليه تيلو لا سبا تباكي وتطوعوا عليه تيلو كلمتين ومتين ومي وعلى عليه تيلو nígbà wọn bá وما ń وما wọ́n mọ̀ sí kí ni ọmọdé aláhùnmá fílàwó aláhùnmá ọ̀hánmá ọlọ́bàákẹ́ ìfílàwó ọ̀hánmá so ni pé sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run sí ẹ̀yìn fún ọlọ́wà sí ẹ̀yìn fún annabi ọlọ́wọ́ bá ayé àìkọ́ tó di sọ́lá ó àìkọ́ ó sì kí ni ó tọ̀ ọ̀kẹ́ àbí àìkọ́ sọ́lá ó sì ẹ̀yìn bẹ́ẹ̀ tún kó ó sì ẹ̀yìn gẹ́gẹ́ ní súnmọ́ tó bá mú gẹ́gẹ́ sallallahu àpò mífẹ́ ẹ̀yìn fún ọlọ́wọ́ bá wa sí ẹ̀yìn fún wọn aláàdì bá àti ẹ̀yìn fáwọn sàwọn alẹ́ àwọn sọ̀hábẹ̀ rẹ̀ náà mọ̀sánlá wọn sí mọ̀ bá a ṣe ìkẹ́kùn wa ní ìkẹ́kùn kéde ní ìtòsílẹ̀ ìtò pọ̀ na vidan tó ti jẹ́ ìkẹ́ tó ti jẹ́ àlékún ṣíkọ̀ wani makana ọkọ̀ ṣàlọ̀ tàbí tó ní òní àbábá rẹ̀ tẹ̀sí tó ní kọ́dí bàbá yìí láìṣọ́ abọ́ sí ìlú ọ̀dọ́lọ́gbà a máa tẹ̀síwájú ní ìjọ́ فهذا اعتقاد الفقه الناجية بس انه تنجم ودو عقيدة فاقرا ان تنجم مقدمة باي هذا ان مقدمة باي ان شاء الله انا بقدر كما قال يقول يرجع لنا صلاه الله تعالى اما سيسواني دي تنجي ساكنه في الموضوع وصلى الله على محمد وعلى محمد وصليت على ابراهيم وبارك على محمد وعلى محمد الله وبارك على ابراهيم في العالمين انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. طبعا السلام نعم. نعم. نعم آه مغربنا الله خير وياكم أرمي في الله وبركاته أرمي نعم جيري في مغرب جيري نفع عمو بن إسلام عن نعم أمور الإسلام في مو نفتي أبوى سلم عليكم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه بعد آه، الشيخ ابن عثيمين رحمه الله تعالى بتوان به من فتوى يلدوه tí wọ́n sọ ń pa rẹ̀ pé àwọn obìnrin tó pé pé máa lu inú pé máa lu inú kò sí nínú èyí tí àwọn obìnrin ara ẹjọ́ ọmọ fi ń sọ̀tọ̀ kò sí nínú ọmọ fi ń sọ̀tọ̀ ó dàbí ẹgbẹ́ ń dẹ̀ pé ìgbẹ́ ń dẹ̀ gbẹ́ pé ìkéjì ẹ̀dọ́ náà bá pé ìjọ ẹ̀ka ìsinmi ọ̀dọ́ fẹ́ẹ̀ máa kò sí ìgbẹ́ ẹ̀dọ́ náà bá pé ìjọba á bẹ̀rẹ̀ lu kí wọn bẹ̀rẹ̀ náà wájẹ́ ilé ìkọkànlá kí tí ń di fọ́ọ̀mù ọlọ́run ti tó pé kìí ṣe ọ pé kò sí ọ̀ṣọ́ gbogbo ẹ̀yìn báyìí mo bá lè lúgbẹ́ bá fi ṣétí ọ̀sọ́ òsì tó burú bẹ́ẹ̀ àmọ́ imú ẹ̀kọ́ kò dáa òní sọ ọ́ ṣékùnmọ̀ sí ìwọ̀n ní ọgbà fàálà. aláàbùnà bẹ́ẹ̀ níkọ̀ kó lè yọ ní níkọ̀ fún ọkọ rẹ̀. ẹ ń mẹ́kọ̀ báwo yẹn ń lò ní sinmi kò sí ọ̀gá bá rí bí ìṣẹ̀bí ọ̀pọ̀lọpọ̀ lọ́yọ̀ gbogbo kí ni tí wọ́n bá ìtẹ́jọ̀ kó ti léwu ni pé tí bá mẹ́kọ̀ tán wà lọ́ọ̀rọ̀ ẹ̀ní mọ̀ pé ìyàwó mi ẹ̀lú pé ìyàwó mi ẹkọ ìyàwó tẹ́yàn ti dáná fún àbí àbúrò ìyàn ẹ̀gbọ́n yẹn náà mọ̀ lára kẹ́kẹ́lẹ́ tó bá ṣe mékọ̀ fún ọjọ́ báyìí ló wà á rí àkúdà tó bá ẹ̀kẹ́ ní ẹ̀ ní ìlú ìlú ó ṣe mi tí ẹgbẹ́ ìwọ́n yóò bu ẹwà kún ẹwà rẹ o ìlú ìgbà tó àwọn ìgbésẹ̀ tó wá ń ṣe nípa yìí kò wá ń dà bí wín ní o bí wín tó ṣe rí wà látò bá tó ọ máa gbé tó bá tó wá ṣe kíní ẹ̀ ìgbà náà ẹ̀ sáàlì yóò sí kíní ó sí lọ́sọ̀ fún wọn ni wọ́n lọ́ọ̀ ewu tó wà mẹ́rin fún wọn kí wọn tó wá ti lè ló mẹ́kọ̀ fún wọn láwọn ní kí wọ́n fi tó wá fi lè ṣe é gbogbo yọ ọtún àrùn ni àti ẹ̀wọ́ bá ti kíní ló bá tú kíní òun ní à kò ní kí wọn tó wá lò lò dé látàárọ̀ kò ní tí wọn títí ìgbà tó wọlé ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ ìdáàmùsùn lágbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ẹ̀kọ́ sí ilé gan. alábọ̀ ọgbọ́n náà ọ̀rọ̀ kan máa agbọ́n àkọ́kọ́ ẹni kan gbogbo òfin fún ti kọkùnrin tó wọ́n fẹ́ra wọn tán gbogbo àkókò mékọ̀ọ̀fù náà lòdì orí gbogbo gbà ó mọ̀ mékọ̀ọ̀fù náà lòdì gbogbo gbà. tó wá di pé jọ́ kan mo pé ó sún kò sí ìsìnkú ìsìnkú kí ni wọn kọ́ bá rí bíà síyàwó mi náà nì. orúkọ yàtọ̀ láàmú gan bẹ́ẹ̀ bá lọ dá ìyẹn rẹ̀ ní ewu lọ dá ìyẹn rẹ̀ bá ọ̀rẹ́ tó ti rí tẹ̀tẹ̀lẹ̀ wà lọ dá ìyẹn ní ó ewu ọwà ìdìbò bá kó balẹ̀ ojú kí ọ̀rùn ah, so sẹ́yìn bá lọ fẹ́ lónìí pé ọwá fẹ́ lónìí kó tó pé òun rí sọ ọmọ kékeré yìí so àkọ́rọ̀ àwọn sí àwọn ah, àwọn alájò sí wẹ́wẹ́ ara ọmọ èké lókàn lókè ni wọn ọkọ̀ àwọn àdìsọ́ àpẹ́ àti wọ́n jẹ́ bí dàgbàlagbà wọ́n kọ̀ láwùjọ ah wọ́n kàn ń dá yẹn ni ó lè sọ yẹn fẹ́ mọ́ ìṣẹ̀ra tó tó gára mi ẹ̀ka jẹ́ ni ẹ̀rọ ìsìlámù gbà yìí kankan tún ọ̀ká ìsìlámù ọkọ̀ fẹ́ kọ́ wọ́n fẹ́ lọ sí olùkórè nǹkan mi olùkórè àwọn ọ̀dà ọ̀kọ́lọ̀ mi àbúkọ́ ayé pé black ló fẹ́ dáyìn aláàmù ni olùkórè àwọn kan báwọn wake up kí wọ́n jìnà sí kí wọ́n lè ní ẹ̀sìn. lẹ́yìn tó wọ́n lọ́ọ̀yì bó débà sí ń bọ́ alómi orí ọmọ kọ́tọ́ pé tí ọba lu kankan lọ́ọ̀yì làwọn ọ̀dọ́ náà gba ní ẹwà fún buhari ọwọ́ make up báwo kí kí n sọ fún yín pé wà lọ́kọ̀ sí pé ayé lọ́kọ̀ lọ́sẹ̀ dọ̀

àti kí ìwà ti àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn àlàyé ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run ti ṣe àdéhùn fún un. kí ni ti àdéhùn fún ọ̀rọ̀ ẹlẹ́sìn ní pé pẹ̀sán ní tẹkinọ́lọ́dún kò ti gba ayé kan náà so àwọn tó máa ń fi kámẹ́rà sí bí òfẹ́lò àbí inú yàrá kọ́dà ìlú ibi gíláàsì tó máa wà náà pé tó bá capture èyí náà pé ó tó ní ẹ̀rí. aláwọ̀ kan Mọ́sílẹ̀ náà, tó ṣe ni. Àdánwò So kò sí ẹni olùsúnmí kẹjọ bá rẹ̀ ní kí kó ti kó ṣe ẹlọ́wọ̀n bá lákò mú sí ní lápòjú kọ́ pé o ní bùkátà sí owó kan tó pé kẹsẹ̀ wọn ní ìjìnlẹ̀ lásìkò òun fẹ́ràn gẹ́gẹ́ gẹ́gẹ́ àdáwò ni ọlọ́pẹ̀rẹ̀ sàdáwò fún ẹni ó fi sí dọ̀wọ̀ kọ́ pé ah àwọn obìnrin lọ́nà sí tọ́rọ ní níbi pẹ̀lú kọ wá rọ́jú ẹ̀yà pàṣẹ bọ̀ kọ́ wá rí pé kọ́ wá rí pé bá jú ọwá wà tó ti wá ní pé lójoojúmọ́ ó wà pẹ́kẹ́ báwọn nípa ojú kan àwọn ti máa rú lọ́pọ̀lọpọ̀ bá mi ẹgbẹ́ tí ń jẹni tó ti jẹ lójoojúmọ́ nìkan lọ́la ìgbẹ́lẹ̀ tó ní ó sì lọ pé kí ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdáwò ni wọ́n bá rí ẹ̀bí wà kún ayyukum ahsan amala gari aláwọn tí ó dá nínú sẹ́nu yìí ni ọlọ́run gbogbo tó wọ́n gbé kalẹ̀ sí tó dá bí sọ àti fẹ́yẹ́ tó bí fẹ́yẹ́ kalẹ̀ fún wa tó ti sàdé òkú wa ni ó fẹ́ òbára yóò fẹ́ tẹ́tù wa ìdá pàtì àbàlẹ̀ pàtì tó rẹ̀ pé àwọn èèyàn mọ́sọ́lá àwọn ènìyàn kì kò sí tó bá rí owó olówó yìí ìyá ojú mi kó mẹ́ àá máa wo olówó ojú mi kó ní mẹ́rin rẹ̀ tó bẹ̀rẹ̀ lọ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó wọ̀n mi sàbọ̀ gómìnà ìgbà àbẹ́rẹ́ náà àwọn tó wura ọ̀la yẹn dáadáa ni wọ́n àmọ́ ògbómọ̀ tí obìnrin pupa yìí náà ni láti rọ́mọ pupa yẹn gbádùn náà wọn ni aláwọ̀ àdáwò sọ̀rọ̀ rárá so àdánwò náà ni gbogbo àwọn tí káàrí ẹ̀ ní òtẹ́lì pé báyá ọkà pàtó òfin àbíkọ́ ìkọ́ ìkọ́ ìkọ́ ìkọ́ ìkọ́ wọ́n kọ́ ní pé àwọn ọkùnrin sàdúgbò ìfẹ́jọ́ wọn yàrá ọlọ́pàá àtìyàwó ìyàwó kan bá bẹ̀rẹ̀ sí kan mẹ́lẹ̀ ẹnìkan á ní kámẹ́rà kan tó ṣàbọ̀ láti lójú kíní lẹ́kún ọwọ́ akọ́tọ̀ mi bẹ̀rẹ̀ ní wọ́n ìṣẹ́ náà ní ìṣẹ̀yà kò tó ní ẹ̀mí tó àwọn èèyàn lè títẹ̀ yára ní ẹ̀tì bá rẹ̀ pé káàrẹ́ lẹ́rìí mẹ́rin ló fọ́ fọ́nàkúnlẹ́ àmọ́ orí báyìí ní ìṣẹ̀lẹ̀ onígbà wọlé kò rí tún ní ìṣẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ onígbà wọlé nípa pé á ah, lóòótọ́ ìlú wa mẹ́rin wọn náà wà ń bẹ àwa rí báyìí àwa ẹlẹ́rìí ó báyìí àmọ́ pé fi dùn wọn kọ́ fàrí báyìí nígbà lápẹ̀lú ẹni sẹ́ni nínú ìgbà alábẹ́dá máa ń kúnlẹ̀ bẹ́ẹ̀ ni ó kàn sí báyìí ṣẹ́pẹ́kọ̀ wọ́n lè ṣe ebi wọn ṣe èèyàn méjì tó wọlé pẹ́lẹ́ wọn yóò jọra wọn ó jẹ́ bá wọn sọ̀rọ̀ èmi yóò sọ̀rọ̀ èmi yóò sọ̀rọ̀ èmi yóò sọ̀rọ̀ ó jẹ́ wọn sọ̀rọ̀ wọ́n lè ṣèèyàn méjì kan sọ̀rọ̀ àwọn. ebi kámẹ́rà ni wọ́n kàn gbé ni wọ́n lè ṣe so ṣẹ̀yà ò sẹ́wọ̀n ní ẹ̀rẹ́kì báyìí fún àwọn òǹkùnrin àyàfi ká ní báyìí pé yẹ́s èdè gangan kọ́ wa pa wọn já àwọn ẹlẹ́yìn èèyàn mẹ́ta lọ́wọ́ wọn dẹ́kun mẹ́ta ní tí wọ́n bá tó mẹ́rin àwọn ẹ̀ka àwọn jẹ yálà yẹ gbà àbí tó bá yàtọ̀ sí ọ̀rọ̀ bá ẹ̀yìn táwọn èèyàn pé ìgbérí àwọn mẹ́ta lọ pé ìgbérí àyùkáná èmi ò rí tèmi lórí fẹ́ràn mẹ́ta wọ́n jẹ́ ẹ̀yà ìṣẹ̀yà ọdún wọ́n wá pé yẹ́ẹ̀sì àwọn ń bẹ̀ lórí báyìí ni àárẹ̀ rìn àhán ìwọ̀n ènìyàn kẹ́kọ́ dáná òkú ni wọ́n dẹ lókun tẹ́pẹ́ gba ní òkú so ìṣẹ̀yà fún ìṣẹ́jú ní ìṣẹ́bà rẹ̀ pé ààrẹ lẹ́rin méje àìmẹ́rin ọlọ́ àná ẹ sọ̀rọ̀ lẹ́kùn pé ẹ̀sìn àwọn jíò ẹlẹ́sìn kírísítẹ̀nì ní ìjọ àmàlẹ̀ yíta adẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí kàmì ní pé gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá ìjọ ìgbọ́n wà nínú láàmù ṣé àmàlẹ̀ yíta àbí àmàlẹ̀ yíta tí wọ́n mú àwọn ìṣèlú wá fún ẹ̀ àbí àwọn ìmọ̀ ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ nípìlẹ̀ ẹ̀ẹ̀kùn ti mọ́sá ẹ̀sìn ni lápò ní àwọn jíò àwọn tántẹ̀ ẹ́ lọ́gbẹ̀ jẹ́gbẹ̀ ẹ̀yìn tọ́lá bí júùsì lọ́gbẹ̀ júùsì ẹ̀ẹ́ tó ẹ̀sìn yẹn gẹ́gẹ́ ẹ̀sìn nípìlẹ̀ so ní pọ̀tàwọn lọ́pàá ń pẹ̀ ní ó kọta pé kíkẹ́ni ti gbàgbà ń lé mẹ́lẹ́ kíkẹ́ni ti gbàgbà ń lé mẹ́lẹ́ bọ̀gbọ́dọ̀ wà yẹn bẹ́ẹ̀ tó ti wà nípìnlẹ̀ ẹ̀sùn ni ó bá wà láwọn tó tún wọn ní alìkìtàbù alìkìtàbù alìkìtàbù oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi tó o làwọn ìjọ pé gbogbo ilé padà bí nínú wọn àti orí tó wà tẹ̀lé ìgbìmọ̀ kan náà láti fi wákàtí tó náà fà ẹlẹ́sìn ẹ̀sìn kí ló wà wọ́n fi lọ bá ọ́ọ́dún ìkòdíjà wà kòdíjà ní ọlọ́kàlá ẹ̀sìn wọn náà wà ń bá ọmọ tálóbi tí ìdí ẹbí wọn tẹ ẹ̀sìn ẹ̀sìn tó ẹ̀sìn tó wà nílẹ̀ nígbà yẹn ẹ̀sìn tálóbi tó ti ìdí ọ̀rọ̀ fún ilẹ̀ fún ìlànà ẹ̀tọ́ ti ń bá tuntun gẹ̀ẹ́sìn nígbà tó wà tó lọ tó bá lọ ní ìdíje ìgbà wọn ẹ̀sìn wọ́n ètò àádé ó bá wà tó wá wá àwọn àlùm àwọn múlùmọ́lá ní òfin ti wú náà ẹ̀sìn yẹn náà sì ni tó lọ pé fọ́ọ̀mù nínú àwọn àkílẹ̀ ni ó mọ́gbà pé irọ́ ni ó sì lọ fún olùdó ni ó lè fẹ́yìn ọ̀dà kan ọgbà rẹ̀. Pípé ẹ̀sìn ẹ̀sìn yẹn ẹ̀sìn náà ẹ̀sìn náà ọlọ́mọ sọ́dún ti dé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀kù ní nípa ti ilé ìtẹ̀sùn sọ ní pé tó bá yí sí orí pípé báyìí lọ hmm. wọ́n sọ pé ìgbà wọ́n sọ pé ṣé iye òní máa ní eh, òní máa ní ṣe pẹ̀lú eléyìí tí wọ́n ní lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní lọ́wọ́ tẹ́lẹ̀ tó jẹ́ òrìjínà tí Allah subhanahu wa ta'ala tó rí ìsọ̀kalẹ̀ fún ànábì Ìsá àwọn ìgbàta ti mọ̀ lé ní ní ti pé owó ṣọ̀gbọ́n àgbékò ń ṣe òrìjínà pé eh, àgbélẹ̀ lọ ní ilé ìtàn wọ́n sì kà ẹni kò sí ilé pẹ̀lú tó lè mú wà á ní. lẹ́yìn tó ti gbé nínú àwọn àfídà rẹ̀ àwọn àfẹ́lẹ̀ àkàbílà ilé pẹ̀lú. ìgbà wọn jẹ́ àdébòkè táwọn àárò ti dàgbà sọ fún yín tó bá sọ fún yín ẹgbẹ́ gbàgbọ́ dúró ní lọ́pàá ó sì ní gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ tó ní àgbàtà dúró ní sébà táì pé àdébòkè tó bá sọ fún yín ẹgbẹ́

àfáàní Thank